ṣùgbọ́n ọpẹ́ ni fún Ọlọ́run pé bí ẹ̀yin ti jẹ́ ẹrú ẹ̀ṣẹ̀ rí ẹ̀yin jẹ́ olùgbọràn láti ọkàn wá sí àpẹẹrẹ ẹ̀kọ́ tí a fi yín lé lọ́wọ́ bí a sì ti sọ yín di òmìnira kúrò nínú ẹ̀ṣẹ̀ ẹ̀yin di ẹrú òdodo èmi ń sọ̀rọ̀ bí ènìyàn nítorí àìlera ara yín nítorí bí ẹ̀yin ti jọ̀wọ́ àwọn ẹ̀yà ara yín lọ́wọ́ bí ẹrú fún ìwà ẹ̀rí àti fún ẹ̀ṣẹ̀ dé inú ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni kí ẹ̀yin kí ó jọ̀wọ́ àwọn ẹ̀yà ara yín lọ́wọ́ nísinsìnyí bí ẹrú fún òdodo sí ìwà mímọ́ nítorí nígbà tí ẹ̀yin ti jẹ́ ẹrú ẹ̀ṣẹ̀ ẹ̀yin wà ní òmìnira sí òdodo ǹjẹ́ èso kí ni a ní nígbà náà nínú ohun tí ojú ń tì yín sí nísinsìnyí nítorí wọn ní ikú ni ṣùgbọ́n nísinsìnyí tí a sọ di òmìnira kúrò nínú ẹ̀ṣẹ̀ tí ẹ̀yin sì di ẹrú Ọlọ́run ẹ̀yin ní èso yín sí ìwà mímọ́ àti òpin rẹ̀ ìyè àìnípẹ̀kun nítorí ikú ni èrè ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n ẹ̀bùn ọ̀fẹ́ Ọlọ́run ni ìyè tí kò nípẹ̀kun nínú Kristi Jésù Olúwa wa.